إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله فيا عباد الله اتقوا الله تعالى في خضراه وضراه واتقوا يوم ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون واعلموا عباد الله ان الصبر من الدين بمنزله الراس من الجسد فلا ايمان لما لا صبر له وما يتصبر يصبره الله وما أعطي أحد عطاء خيرا وأوسع من الصبر وبالصبر يظهر الفرق بين ذوي العوازم والهمم وبين ذوي الجبن والضعف والبول والصبر من مقامات الأنبياء والمرسلين وحية الأصفياء المتقين قال الله تعالى عن عباد الرحمن أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما وقال عن أهل الجنة والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار عباد الله من خلال الآيات والأحاديث الصحيحة استنبط أهل العلم أن للصبر ثلاثة أقسام صبر على طاعة الله وصبر عن محارم الله وصبر على أقدار الله المحزنة نسأل الله تبارك وتعالى التوفيق والصبر على أقداره المعزنة وأن يجعلنا من الصابرين الشاكرين àdúgbò fún ọlọ́wọ́n ọba àtọrọ ìkẹ́gẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àmúgbẹ́lọ́wọ́ bá kọ́ba ajá níbi kọ́ba ajá ń sọ ábà rẹ̀ kọ́ba ajá ń gba àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ àmúgbẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹsẹ̀ nìkọ̀kan ìbádọ́lá ẹ̀yẹ rúṣin ọlọ́run ọba ẹ kí a lọ ọlọ́run ọba ẹ máa ọlọ́run ọba yín ní ìgbà ni ìgbà ọrọ̀run ni àti ìgbà lè àbí ìgbà bàdújẹ́ ọlọ́run ọlọ́ba wọ́n sọ pé áyà yìí òun ni áyà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ kan nínú àwọn áyà lọ́pàá ká sọ pé kì mọ̀húrò lọ́nà nínú àwọn àfá onímímà wọ́n sọ pé áyà yìí nínú áyà tó sọ̀kalẹ̀ kan nù olúwa ni wọ́n tó ń jà náà ẹni kíkó wa wá kálọ̀ bẹ̀rù ìjọ kan èyí tí gbogbo wọn sẹ́rí gbọ̀rọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run bàbá tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan ìtẹ́nu kọ̀ọ̀kan bá ṣe ń tẹ́ ìtọ́ sọ lọ́rọ̀ ìtọ́ dá lọ́rùn wọ́n wà kó gbogbo ẹ̀ fún un àkópé wọ́n mú láàrin ìgbàmú olúwa ní àní sábòsí kankan àníjọ kankan kó a kò fún pé ni.

ọdá gẹ́gẹ́ bí orí fún bọ́dì yóò ni ọjọ́ ká lọ ṣe sùúrù ká máa ṣe sùúrù bọ́nà bàbá ṣe fẹ́ ká lè ṣe sùúrù ká mọ̀ pé kò sí gbàgbọ́ fẹ́ni tí ẹ bá ṣe sùúrù ẹni bá wá ṣe sùúrù èyí jẹ́ pọ̀ tọ́lọ́mọ̀ ṣe fún ọlọ́run ìfẹ́ nìkan kò fẹ́ nìkan lórí nǹkan kó sùúrù ṣíṣe òní ma ń sàfihàn ẹni tí ó lẹ́mí dáadáa tí gbàgbọ́ rẹ̀ dùnrin àtẹ́jọ́ pé ìgbàgbọ́ pàǹdà ariwo lásán iná ní bẹ fún ibi ise sùúrù àìṣe sùúrù tí ma ń bẹ ní nígbàgbọ́ àtẹ́jọ́ nígbàgbọ́ ẹjọ́ ọlọ́run ibi sùúrù mà ni ọlọ́run bí ẹni ìsúni àtígbàgbọ́ ti ń pariwo níbi kó ṣe sùúrù ààyè ṣe sùúrù lẹ́bí mọ̀ ní pé ariwo ti ń pariwo òdodo ni àbáriwo ti ń pariwo rọ ni ẹ̀rí sùúrù ipò àwọn ànẹ́bí ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni ni rahman o a ọlọ́run sọ pé kí ni wọ́n ṣe bí máa sọ́bàrù ọlọ́run ọ̀gbà pẹ̀lú pé sùúrù tí wọ́n ṣe ábíwá ṣe ẹ̀sán àlìjẹ́nà fún wa bákan náà inú àlìjẹ́nà ìwọ̀lá ọ̀hún náà sí ìhàn àtàkùn jẹ́ sí àwọn àtàlà wọ́n ti ṣàhé níta fẹ́ lò ń o torí pé wọ́n ṣe sùúrù olùwà ní òun fi ọwọ́ sọ ń pa àwọn ọmọ náà ó wọ́n mọ̀ wá oríṣiríṣi ọ̀nà tó wà àlìjẹ́nà ni àwọn mọ̀láìkọ̀ mọ̀ gbà wọlé ó rò pé sàlámù aláìkùm bímọ sọ̀báṣùn ìkẹ́ ọlọ́run kan máa bá yín ẹ̀yọ́ mọ̀ àlìjẹ́nà ọlọ́run kó fi wá sínú wọn ìgbé torí sùúrù tẹ́ ẹ ṣe ẹ̀san sùúrù tẹ́ ẹ ṣe òun ní fanáìmà ó kò bá dá mọ́ ń dàlá ìgbẹ̀yìn dáadáa tí ó jẹ́ táwọn ẹ̀yìn rẹ̀ àwọn ẹrú sí ọlọ́run ẹjá lọ mà wípé àwọn onímọ̀ pẹ̀lú ìwòye sí Al-Qur'anul Karim àti ìwòye sí àwọn ayat ìmọ̀ ìwòye sí àwọn àdídì sọ̀híhà wọ́n wó lọ gàràrà wọ́n bá ipé sùúrù síse ọ̀nà mẹ́ta ló pín sí sùúrù àkọ́kọ́ ìṣe sùúrù lórí ìtẹ̀lé tọlọ́run ẹni bá fẹ́ tẹ̀lé yóò ṣe sùúrù mọ́sálásí la wáyìí àwọn nǹkan kan tí ń dùn mọ́ wa lápá tì nínú gbádùn nínú ibi tó dáa fàájì oorun àtàwọn gbádùn míì ẹlòmíì fi tẹ̀ sílẹ̀ ibi títí ń tà bí kọ́sọ́mọ̀ bá lè lọ lọ èyí bá ní mo fẹ́ lọ dọ́lọ́ ni òun ni pé ìṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́run ba sùúrù àkọ́kọ́ nìyẹn sùúrù kejì sọ́bùrọ̀n àmá àti àtìlá ìṣe sùúrù kéèyàn má tẹ̀lọ́run ba ìjọ mi àlámọ̀ rí ó gbé wa gbé tí mo bá parọ́ yìí iye táwùsàn láì ní màá orí ní bí sùúrù lè ó ṣe ẹni tí adùn ìṣesì náà wọ̀ lẹ́mí tó dẹ̀ ti rí àti ṣe lè ó ṣe mi òfin ní ṣe dìná yẹn sùúrù lè ó ṣe ni òfin ní mú nǹkan ní nǹkan lè ó ṣe ní fara sùúrù lè yóò ṣe lè yóò ti jìnà sí gbogbo ìtakùtọ̀ lọ́wọ́ bá pátápátá tọ́lọ̀ ní a máa ṣe tí wọ́n lọ́mọ tó lọ́ ní a máa ṣe lè èèyàn máa rántí ẹ̀san ti ń bẹ níbẹ̀ ibi tó bá ti lé ilẹ̀ tọ́ ọlọ́run ní ẹ̀san tó sàn fún un sùúrù kejì ni ẹ ìṣe sùúrù láti má lè ṣe ọlọ́run ọba ìṣe sùúrù asọ́bùrù alẹ́ àkùbáàrì àjùmọ̀ àjímá ẹlẹ́ẹ̀kẹta nu ìṣe sùúrù lórí àwọn kọ́dà èyí tó lọ́hùn pé bùbùmọ́ ni pé kọ́ ṣẹlẹ̀ sí ni tí ó dùn má ni ní nílá eléyìí sùúrù náà ni èyí ó ṣe lórí ẹ̀ ẹ ká gbé lórí lákọ̀ọ́kọ́ àkọ́kọ́ ìṣe sùúrù lórí tẹ̀lé ni kọ́mọ ènìyàn kó fi dún ní ara rẹ̀ láti máa tẹ̀lé ọlọ́wọ́n ọba máa fọlọ́wọ́n

eléyìí unwan àdírẹ́sì kẹrin ẹni tó bá lè sọ pé bọ́yá nǹkan yìí òun ò rí ṣe lórí ẹ̀ ipe kó fi kó ẹ̀mí ara rẹ̀ kó máa tẹ̀lé tọ́lọ́wọ́n ọba nítọ́lọ́n pa láṣẹ ó bẹ̀rẹ̀ sí máa rá aláre kò ṣe kò mú wá pé ọmọ ìpé ònùwárùn halaki àdírẹ́sì pé ìparun súnmọ́ nìyẹn ìgbà tó ní ènìyàn bá mọ̀ ìpè òun wíbi mújọ tí wá eléyìí oríire ni fún ẹ wá rí nítorí ènìyàn bá fi mẹ̀sán tí ń bẹ lórí ìjọsìn àtàwọn nǹkan tọ́lọ́ bá pè bùbù kalẹ̀ tẹni bá ṣe dáadáa tó bá tẹ̀lé tọ́lọ́wọ́ bá láyé àti lálùkẹ́yà orúkẹ́yìn máa ń rán ni lọ́wọ́ láti lè máa fi ẹ̀míyàn ọmọ fẹ́ mi rẹ̀ ní sùúrù ṣe láti lè máa tẹ̀lé tọ́lọ́wọ́ bá kúdé eléyìí táwọn abájẹ́ láwọn àfá tí wọ́n ń sàlàyé ìjọsìn tí wọ́n ń sàlàyé ẹ̀san tí ó sàfáhàn tó bá ṣe jámátẹ́ dígbọ̀ èyí lóore fún wa gan káàdẹ̀ máa fẹ̀ tí sẹ́mi táwa náà fẹ́ àtìbò rẹ̀ sàn yìí káàdẹ̀ máa ṣe dáadáa káwa lọ mọ̀ ní pé inú tó gbé tán tọ́lọ́hun sọ nínú ẹ̀san tí máa ń bá ẹni yóò tí ó bá ṣe dáadáa nàìjá àbí asanatin fọ́láwò aṣírú amtaliha ẹni yóò tó bá ṣe dáadáa olúwì ẹ̀sán sáàsán fún mẹ́wàá ni ìbẹ̀nu ayà mi pé àwọn àṣà lọ́pọ̀ rẹ̀ di 700 kan ló ṣe ọlọ́wọ́ dẹ̀ fún òun ni pé orú àwọn jẹ́ kí sùúrù wa fi mọ́ rí ebi fún ẹ̀mí ara wa ní sùúrù lórí kòríṣàn yìí ìṣe sùúrù láti pé kí ọmọ ṣe lọ́n eléyìí òun ni kọ́mìnìyàn kọ́hánà fún ẹ̀mí ara rẹ̀ àti máa kó sí ibi tí ọlọ́run ṣe léwọ̀ ẹ̀rí àwọn tó lọ́n ṣe léwọ̀ láti lè kọlù fi ọlọ́run bóyá náà ìwọ̀ ọlọ́run ni gẹ́gẹ́ bí ìjọsìn tá a ti sọ kí o fi sílẹ̀ ẹ̀ṣẹ̀ ni àbí ìwọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ni kó má mutí ó mú ìwọ ọlọ́run ọba ni má parọ́ ń parọ́ ìwọ ọlọ́run ọba ni torí bá àti ọlọ́run ọba ni pé mọ́ṣe lè ilẹ̀ ṣe kò rò papọ̀ mẹ́ta kankan a máa wọn èyí tó wá rò papọ̀ mọ́ tẹ̀dá gẹ́bí ìdìná ìsọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn lọ́nà ìdá ìjẹran àwọn mùsùlùmí especially àwọn tó yẹ kí wọ́n ṣe tọ́lọ́run kọjọ pé oyún tó yẹ pé tó bá sọ ń sojú rẹ̀ ọjáràn kó tó wá sọ lẹ́yìn rẹ̀ kó tó dáràn lọ́dọ̀ ọlọ́run bá báyìí lọ rú àwọn yìí inú àwọn ìwọ̀ ni ìwọ̀ tó jẹ́wọ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ property ẹ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́nà ọgbọ́dọ̀ mú ni bóyá tó bá

ọlọ́run bá lásán àtàlámọ́ wá fi rọ́yàn lọ́rọ̀ oníkí onílà ajáì kí o dẹ̀ nímà kọmọ ìpé nítòhun ń ṣe yí o àtibọ̀tá ń bọ̀ wáyé rí ẹ̀ ẹni tó bá mọ̀ ìpé àtibọ̀tá ayé ń bẹ fọ́dàn àtibọ̀tá àdìkìámà ń bẹ òun ní pé ẹ̀sà ayé ń bẹ ẹ̀sà àdìkìámà ń bẹ ọ̀jọ̀gbéèyàn tó bá rántí eléyìí yóò máa try láti pẹ́mi ara ẹ̀ ń jánu kúrò láti máa kó sínú àwọn ọ̀ràn yìí ẹ jẹ́ kí àwa náà máa rántí àwọn ìyà tí ń bẹ fẹ́ni bá dáná báyìí ìbádàn lọ ẹ̀yẹ̀rú sí ọlọ́run ẹ̀tún já rántí ìpé ìpínkì ní àti ìpínkèjì tàà ti sọ fún àwa yìí nínú sùúrù ṣíṣe ṣe sùúrù lérí tẹ̀lé tọ́lọ́run ìṣe sùúrù láti máa fi ọlọ́run ọba ọ̀rọ̀ àníbi àwọn Muhammad sallallahu alaihi àwọn onímọ̀ wọ́n gbé yẹ̀wò wọ́n ló ṣe dédé ẹ̀ wípé nínú ẹgbà àti mẹ́nu Bukhari ìgbà níbi sọ pé huffatil jannatu bil makarih wà huffatin naru bish kódẹ̀ lómi ọ̀rọ̀ ayé àti wá kírun ó dẹ̀ jìnira fún kí ló fà á iṣẹ́ tó fi wà lè jẹ́mẹ̀nù àmáda mọ́tọ́lọ́ ń dá lẹ́ni ni pé kò ní fẹ́ ṣe ká ṣe dáadáa sí àwọn òbí wa ní ká ṣe dáadáa sáwọn ẹbí ni iṣẹ́ àlè jẹ́mẹ̀nù àmúnira fọ́pọ̀lọpọ̀ ẹ̀mí ìlànà ọ̀rọ̀ ìmọ̀lọ́ àyàfẹ́ tọ́lọ̀ bá sàánú lókùn òun ni pé wọ́n fi rọkiri ká àlìjẹ́nà àwọn nǹkan tẹ́mi kọ̀ wọ́n dẹ̀ fi rọkiri ká ná àwọn yòròyòrò ẹ̀mí lẹ́yìn bẹ́ẹ̀ nínú sọ́yìn bukọ́ọ̀dì bẹ́ẹ̀ nínú sọ́yìn mùsùlùmí tọ́ba wo ní ẹgbàá ti bẹ́ẹ̀ nínú sọ́yìn bukọ́ọ̀dì òníkújì bàtì náà rúbì ṣàwà wàhújì bàtì lè dáná tú bílímà kàrí wọ́n fi gàgá gàgá tí wọ́n fi dí àlìjẹ́nà tẹ́yìn ó ti tí ó fi wá wọ bẹ̀ nǹkan tẹ́mi kọ̀ ni tọ́yọ̀ pé máa ń nira fẹ́mi àti ṣe ẹwù àti ẹ̀bá fẹ́ kírun kọ̀ọ̀kan afẹ́ tó lọ́ba ti sàánú tó ti sọ dáadáa dẹjẹ́ rẹ̀ òun yóò rọrùn fún kò ní nira fún ẹwù àwẹ̀ ẹni ti sàánú òun yóò rọrùn fún àwọn tí ò ní kan ṣe yọmọ jáwẹ̀ yọmọ jáṣeré ni àdúgbò gbà kan kọmọgbà míì àbíranu oríṣiríṣi tí wọ́n ní ẹmẹ́ ṣe léyìí ní tó máa ń wù ẹ̀mí ṣe ni ẹni tí ò ṣe gan ń kọ̀ǹtú ẹ̀mí ara rẹ̀ ni òun ni pé wújí bá ti náà ti ṣàrà nítorí fi rọ kiri káàdì jẹ́nà yìí pé ní tí wọ́n ta gàgáàdì jẹ́nà báyìí tẹ́mi fẹ́ ni àwọn yòròyòrò ẹ̀mí fúnjẹ eléyìí àwọn onímọ̀ wọ́n sọ pé هذا من بديع الكلام وفصيحه وجوامعه alẹ́bí utíyahu ha nabi sallallahu alayhi wa sallam èyí tó yẹ pé wọ́n fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú sẹ̀mìtì ilẹ̀ hasan nínú àwọn àpèjúwe tó dáa tó rẹwà wọ́n ní ìtumọ̀ ẹ̀ ní pé la yuwassalu ila aljanna illa birtikabil makari èyí ó lè wọ àlìjánná pé èyí ó mọ̀ rí ẹ̀mí yàn ni yóò mọ̀ dé ní ẹ̀padà ni ibi àdáadáa ah, yóò ṣe níṣẹ́ kó se ní sẹ́ka kó lè àchífù nǹkan yìí bákan náà ń kọ́ oyiná náà èyàn lè wọ́ àyàfi kọjọ pé a ìlà bí ṣàwà àti kọjọ pé àwọn nǹkan tẹ́mi fẹ́ yẹn èmi fẹ́ kọjọ pé kọ́kàn máa ju ayọ̀pọ̀ra kọmọ tẹ̀tẹ̀ lẹ́tọ̀mẹ́lẹ̀ ìta ní òmù mi kó máa ṣe gàrànà bó ṣe wù ú àwa látó ṣe kò sí tí ó tẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn ń ṣe lénìí ẹwàrí wàkẹ̀bẹ́ẹ̀lìkà húnmọ́ máa jùbà tán bí i hímà fàmàní hátakàlì hijab wọ́sọ̀lá ilẹ̀ mahjúbẹ̀ òun ní pé àwọn afẹ́wàsọ̀kókè hijab gàgá ń bẹ níbi àti wàlìjẹ́nà gàgá ń bẹ níbi àti wọná ẹni bá wá sí gàgá tọ́fẹ́ wàlìjẹ́nà àwọ̀ òun ní pé tó bá fún àwọn iṣẹ́ tó lè wàlìjẹ́nà kó máa tẹ̀lé tọ́lọ́run kó jìnà sẹ́sẹ̀ ló wà lìjẹ̀ náà tó bá rí pé gàgà jiná òun ni pé kò tẹ̀ tẹ̀lé tọ́lọ́run kò fẹ́mi ara rẹ̀ sùúrù ṣe gbogbo àlàyé táwọn afá ṣe ní gbé tí ọ̀tún rẹ wọlé nígbà tẹ̀sù jáde nù ìranù ń ṣe tóun náà yóò lọ wọ ohun tí ó sí gàgà fún yẹn ní tí wọ́n kọ́fà yẹn òun yọ wọ̀ ìbádọ́là ẹ̀yẹn rúṣin ọlọ́run à ń pè gbogbo wa nígbà tó yẹ díká fẹ́mi ara wa ń sùúrù ṣe láti lè máa ṣe dáadáa ká lè ṣe pẹ̀lú àlìjẹ́nà ẹ jẹ́ máa fúnra wa ní sùúrù ṣe láti mọ́ máa dẹ́ṣẹ̀ láti mọ́ máa fojú di ẹ̀ṣẹ̀ pàtíkúlálẹ̀ ìtọ́ jẹ́ bọ́ sí ọlọ́run bàbá ìpẹ́lómi lẹ́yìn ọlọ́run bá alẹ́lómi lẹ́yìn ọlọ́run táwọn èèyàn bí ń ṣeré lẹ́nìí tí wọ́n lè kún ni ó gbà wọn lẹ̀ ẹfúfù lẹ́lẹ́dẹ́ ni kò tó nǹkan kan ṣe ntọ́lọ́n bá sọ̀rọ̀ fún yàn ní gbogbo ara ọlọ́run abó pẹ̀lú ọlọ́run ọba bá ọkàn orí ẹ̀jẹ̀ ni ọlọ́run fi àjẹ́ ni ọ́pẹ́ǹdì ìyá rẹ̀ fún ni ọgbà èṣù ni kò dẹ̀ ní fẹ́ já bọ̀ fún وزينه في قلوبنا وكره إلينا المكارم وكره إلينا الفسوق والنسيان وجعلنا من الرشيد الحمد لله وكفى والصلاة والسلام على سيدنا المصطفى وعلى آله وأصحابه الذين اصطفى أما بعد أدوك فون الله والله أدي ترى كيف يفعل محمد صلى الله عليه وسلم أم بلون والله قبع كي النبي قبع كي عن صحابة إن بخطبة بيني أما صلاحي لوري القسم الثالث فهو الصبر على أقبال الله المؤلمة òun ni ìfún rẹ̀ ní sùúrù ṣe lórí àwọn kọ́dà ìtọ́ ẹgbẹ́ ọlọ́run kọjú wa tó wá nìrìnlá orí eléyìí àlàyé ń bẹ lórí ẹ òun náà lè kọ́ mi ènìyàn gbáfà sí nǹkan tó bá ṣẹlẹ̀ sí nínú àwọn àdánwò àdíbànújẹ́ àbá rẹ̀ àbáwọn mùsíbà kó má fi ìbínú kó má fi kojú ẹ̀ kó má fi àìṣe sùúrù kó má fi pàdé ẹ̀ torí pé ọlọ́run ọba yìí òun ni alimutasọ́rì òun lọba tí ń yí nǹkan òun ni nǹkan tí máa lọ gbé nǹkan tó bá wù lọ bẹ́ẹ̀ rú kò dẹ̀ sẹ́ni ó lè dá padà àfi ọ̀rọ̀ fífi ọlọ́wọ́n ọba náà eléyìí ni làwùlẹ̀ kọ́lùkù wọlé àmọ̀ tọ́lọ́wọ́n ọba yìí lẹ̀ dájú dáńké òun náà làṣẹ ń ṣe bìyẹ́ di bìyẹ́ di ilẹ̀kọ́ yìí kúlù ọlọ́run ọba yìí òun nìkan lórí ń bẹ lọ́wọ́ rẹ̀ wà wà ala kulli shay'in qadir mùmínì òdodo kọlọ mà àmàdájú pé dájú mùsíbà èyí tó tẹlẹ̀ sí ó nídìí ó dẹ̀ ní àwọn ìdí pàtàkì pàtàkì tọ́lọ́ fi gbé dìbà ìgbà míì ẹrú lè mà wípé dìbà ìlọ́lọ́ fi ṣèǹkẹ́ báyìí fóun tí ọ̀tẹ́ òun lọ́rùn lákòókò sùn àwọn apá kan jẹ́ ìjọjọ́ pẹ́ nìkan òde máa fọ́dọ̀ ọba wa mo ní ní òdodo kọ́ lọ mà yí pé àti dádánwò padà dádánwò bá tẹ̀lẹ̀ síyàn nítorí lè gbé kó àwọn okùnfà ní àmọ́ tó tóbi dùnú àwọn okùnfà tọ́lọ́mọ fi ń gbádánwò kó fún yàn òun náà ni kọ́sásálà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ló só òun náà ni kọ́sáde kó dẹ̀ máa tó ọba náà kó máa ra ọ́ra tẹ̀ tí ọlọ́ba Allah subhanahu wa ta'ala mùmíní òdodo kọlọ màmà dájú pé ìtọ́lọ́wọ́n bá fi kan òun ládánwò nínú tí ọ̀tẹ́hùn lọ́rùn àánú lọ́lọ́run fi ṣe fóun oore ni ìdí pàtàkì ni àgbéga nínú ipò ni ìpẹ̀sẹ̀ rẹ̀ ni fún torí ìdí eléyìí òun yóò fi yọnu tí tọ́lọ́run kọ fún yóò gbàfà fún àti ọlọ́run ọba yóò dẹ̀ máa wẹ́sàn lọ́dọ̀ ọlọ́ba pẹ̀lú tọ́lọ́fi kan ládánwò yóò dẹ̀ máa wá ìjàrọ̀ oore fún ẹ̀mí ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba torí pé ọlọ́run ọba yìí ọba ọlọ́rin ni òun ló dẹ̀ máa ń ṣe tó rẹ̀ bó ṣe wù ọmọ ènìyàn ìgbà ní ìdí mo ti bá nínú ẹ̀mí ara rẹ̀ ni àbí nǹkan kan bá àwọn ará ilé rẹ̀ ni àbí nǹkan kan bá àwọn èèyàn rẹ̀ ni àbí nǹkan kan bá ìran kan nínú àwọn ìran kan ní ìtòrò ọmọ ni àorú eléyìí ní tó lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí òdodo ni pé kó ti sùúrù kó máa wá retí àbáyọ lọ́dọ̀ ọlọ́run ọba kó dẹ̀ máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba kí àdánwò rẹ̀ yóò lè jẹ́ ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ fún kó lè jẹ́ àgbéga fún lọ́dọ̀ ọlọ́run ọba torí pé àyà pọ̀ tọ́sọ̀rọ̀ ilé eléyìí nínú àdíjì pọ̀ tọ́sọ̀rọ̀ lórí eléyìí olúwájú orí wa nínú àyà tí wọ́n wá tí gbogbo wá ti mọ̀ yẹn ọlọ́ni ولا lánàá بشيء من kún bí ṣe من lọ́kọ́tù wà lójú ìwà náà tún nàlá àmúwárí wà láàmfus wà samarat wà bá ṣírí sọ̀lìrí olúwa ní màá máa dán yín wò pẹ̀lú àwọn ìbẹ̀rù àti ìjọ́mi èyí ó máa bẹ̀rù ìbẹ̀rù gbogbogbò ní àbí individual àbẹ́bí ìyẹn lè mú gbogbo òlú àbí kéèyàn mọ́ ọlọ́ni àbẹ́bí dúkìá ẹni ó ti ní rẹpẹtẹ ó rún wọn fàdánwò kan nǹkan kan náà àwọn nǹkan yẹn àbí ẹ̀mí ẹni ó súnmọ́ kọ́lọ́nkọ́gbẹ̀mí ẹ̀ àbí orú ẹni gangan ní tí nǹkan kó ṣe fani àbí property yàn àbí olúwa ni wà bá ṣeré sọ̀rẹ̀rẹ̀ ebi tìrí tí àdánwò ní àmọ́ ìdánilẹ́bí mọ́ fún ẹni tí ó bá ti sùúrù ní ròdùnú alẹ́bí na ìdá asọ́bàtún sí ìbàtún kọlu ìnà ìdára àwọn tó ẹgbẹ́ tí mo ti bàbá tẹ̀lẹ̀ sí wọn wọ́n sọ pé àti tó tẹ̀lẹ̀ sí àti àwọn ọ̀dọ̀ ọlọ́run làwọn ti wá ọ̀dọ̀ aláṣọ àtàlá làwọn lè padà sí ọlọ́ni ìwùlá ìka àléhùn sọ̀lá wà ní ọ̀rọ̀ fi hàn wọ̀rá hàn ọlọ́ni àwọn ilé ìkẹ́ ọlọ́run kọ́ máa bá wọn àánú ọlọ́run kọ́ máa bá wọn wà wùlá ìka wọ́n mú ìmọ̀ ọ̀tàdún náà wọ́n ti mọ́ ìnànà ẹjá sí pé gbogbo ẹ̀yìn yóò jù bá ti sùúrù ó ti sìnà alọ́lọ́run àwa mùsùlùmí kí ló dé tó jáde pé a máa rò rí pé kí wọ́n pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run bá yẹn ó lè là wá nígbà ṣòro kí ló dé tá à ń fẹ̀ ní sọ́dọ̀ ẹlòmíì ẹlòmíì ọwọ́ àlọ́sibítù wọ́n dẹ̀ ti ni ọ̀sibítù lè

ó ti sáàkì gbogbo òun oníran bíi tí ẹ̀ máa ń sáàkì láyé lọ́nà burúkú ni wọ́n ti sá lọ wọ́n sá lọ ilé aláwo wọ́n sá lọ ilé àwọn oní Jesus àwọn kan ni ó wọ́n sá lọ ilé àwọn aláàfà àwọn aláàfà onípàǹtí ẹlẹ́bọ àwọn onísìnàbù ọ̀rẹ́ èèyàn wọ́n ní ẹ̀ẹ́mọ̀ ìgbálára ẹ̀ bọ̀ wá ẹ̀jẹ̀ fi sìnàbù kan lé wọ́n ní wọ́n ń pè yẹn láàfà aláwo òun lẹ́sọ̀rọ̀ àwọn eléyìí àwa mùsùlùmí islam tó ń ṣe ọ̀sọ́ pé kádẹ́wò mọ́ bẹ islam sọ pé kádẹ́wò bá bẹ orí lọ́bẹ ọlọ́run fẹ́ fi tẹ́ẹ̀sì ẹ wò ni àwọn ànẹ́bí ọlọ́mà tó ti lọ ṣèyí tí ọlọ́run ọ̀dẹ́wò rí ìwó ajá kọ̀ọ̀kan ní ẹni tí ó ń ṣe islam tọ́lọ́wò ní dẹ́wò kí àdánwò dẹ́ bá yàn fún èéfí yọ̀yàn ẹni ó ń ṣe islam àdánwò bá ẹni tí ò ṣe ọ́ bá tó bá ti bẹ̀ láyé àdánwò bá yàn bọ̀tẹ̀ tí ó lóore fún mùsùlùmí ni ọdọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan Ebe ẹjẹ́ kí á dúó ká dúó ní yára ẹlẹ́dí náà mọ̀nù taqullaha haqqa tuqatih wala tamutunna yóò máa retí àánú ọlọ́ọ̀bà yóò máa fi ọlọ́wọ́n ọba yóò gbára ba to the last point. ṣé jọ pé èèyàn wá sá lọ bí kan gbà tàbátàbá padà mọ́ sẹ́sì bá ọlọ́wọ́n ò ṣe gbèsè fún. ẹ kó dẹ̀ lọ mọ̀ ìpín náà wọ́n àlà kúlì ṣe ń kọ̀dí kò sí ẹnu lágbára gbogbo èèyàn pátápátá ọ̀lẹ ni. kúlù mà sí wa lọ́ọ̀hìn dọ̀hìn fakir muhtaj gbogbo ẹni bá yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ó lò sí ni ọ̀lẹ ni ọlọ́run bá nìkan alágbára ìnáwó àlàkúlì ṣe ìkọ̀díù alágbára ni lórí gbogbo nǹkan nínú nílò àṣẹ gbára ilé tọ́lọ́dẹ̀ yọ wọ́n kó níbi ìṣòro ara tọ́lọ́dẹ̀ tí wọ́n fi yọ̀yàn kó nìyẹn àmọ́ ọ̀gọ̀rọ̀ wa máa ń fẹ́ mọ́sálásí láwà àìríjà àìrímú kékeré tó bá tẹ̀lẹ̀ tó lómi ó dẹ̀ lọ di kèfèrí ẹlòmí àárẹ̀ kékeré báyìí ni ó yóò dẹ̀ dìdàkudà níbo la wá ń lọ kí amáwẹ̀jọba kan ṣe wàhálà láyé lásán àwọn ọ̀rọ̀ dìde láàrin àwọn kèfèrè tó bá jíjọ́ gbẹ̀rẹ̀ àdìkíyàmà mélòó mélòó ẹni tó yẹ pé bóyá rí fìrífìrí kan kò jọra wọn ni ó dẹ̀ lọ fún sí ṣọ́ọ̀ṣì ìsáàmù yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ó dẹ̀ mọ́ sojú kó yéhun àmẹ́jẹ́ ká dánwò pé fọ́lọ́hun tẹ́ẹ̀tẹ̀ kí ni wọ́n ń pè ládánwò tí bó fẹ́ lọ ṣe tẹ́ẹ̀tì ni ọwọ́ àwọn àbí tẹ́ẹ̀tì bá ń gbọ̀n ọba change position rẹ̀ tó náà mọ̀ ìdìbò dáa education ìfẹ́ni ó ti jẹ́ lérè àmọ́ wàrà wa láàáhẹ́ fara wa ẹni yóò tájọ́ bá balẹ̀gbẹ̀ wa ẹ mọ́jà fi kún àdánwò fún tẹ́rà àdánwò àdẹ́tán tó ju kéwòn di kèbèrè lò sí yóò jìyà láyé àtúnjẹ láti kìámà tí ó dẹ̀ ti mò dúdú kọ́mọ tẹ́jú ẹ̀ mọ́lẹ̀ àìníkọ̀kan bá yọkọ̀ gbá ya rẹ̀ náà kó tó wá yẹra ẹ jẹ́ fáwọn nǹkan yìí ẹjí káwà lọ mọ̀ ẹ̀m níparí ipe àdánwò ní ó ní nǹkan tó lọ́mọ fi ṣe fún mùsùlùmí wasallam òun ló sọ báyìí nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ ó ní máa ní mùsùlùmí mi fáma ti wà lílà àtọ̀lọ́rùn bí i tẹ̀yẹ àdìhì ó ní kò sí mùsùlùmí kan tádẹ́wọ̀n ọba títùtà kan ọba àtúkọ́lọ́wọ̀n ọba kó máa fi yọ àṣìṣe rẹ̀ kó lára rẹ̀ gẹ́gẹ́ bí igi ṣe máa ń yọ ewé kó lára rẹ̀ níjọ́ nìyẹn gẹ́gẹ́ lọ́lọ́wọ́n ọba máa fi gbé àṣìṣe rẹ̀ kó fún un pẹ́lẹ̀ ni àṣìṣe tó lọ́n gbé kó fún yìí ó fi yọ ìbínú rẹ̀ kó lórí rẹ̀ ó fi yọ ìyà ayé àtàlìkí àmọ́ kó lórí rẹ̀ òun ọ̀dẹ̀ nínú nǹkan tó lọ́ba lásánà tààlà títí máa ń fi àdánwò yìí ṣe òun náà ni láti gbé èèyàn ga nípò gẹ́gẹ́ ṣe ń bẹ nínú hadith èyí tí ó ní àlàáfíà àníbi ní máa ní muslim yushaku shaukatun fama fawqaha illa kutibat lahu biha darajatun wa muhiyat anhu biha khati'atun àníbi Muhammad sallallahu alaihi wasallam ó ní ìjẹ́kù òní tẹ́lẹ̀ sí mùsùlùmí kódà ti dírí ẹ̀gún àbí tó bá ju ẹ̀gún lọ tó bá gún mùsùlùmí àbí nǹkan tó wá lágbára jẹ̀gún lọ ó méjẹ̀ jáde ni àbó lọ yá lára ni àbó yá lẹ́sẹ̀ ni àbó yẹ eríkè kan ni àbó kó bábì kan ni wípé àyàfi kọ́ ọlọ́run ọba lásán náà sáàdà kó fi kinní yẹn yóò máa fi kọ ipò ipò yóò máa fi kọ́ lẹ̀ fún yóò dẹ̀ máa fi pa àṣìṣe rẹ̀ fún ní ìparí bẹ̀yẹn ànígbà Muhammad sallallahu alaihi wasallam lẹ́gbàá akíndẹ́nu sọ muslim òní ajaban li amril mu'min tí kò ṣe ilé mà fálámọ́rì mu'mini inna amrahu kullahu khairun gbogbo àlámọ̀rí mu'mini orin ni wa laysa dhaka li ahadi illa al mu'min kò yẹ òsì fẹ́ni kankan àti mu'mini òdodo náà ló lè ṣẹlẹ̀ sí òun ni pé tí dùnú bá bá yóò dúpẹ́ fọlọ́run bá yóò dẹ̀ jòrè fún tí bànújẹ́ bá bá tí ìnira bá bá yóò ṣe sùúrù yóò dẹ̀ tó jòrè fún pòṣíṣàn méjì yìí yóò máa báyàn láyè inú kí nǹkan kan kó dùn yàn nínú kí orí ti ń fẹ́ kọ́lọ́ ń gbádá okó fún yóò dúpẹ́ fọlọ́ ni tí àdáwò bá bá ni ní tí ó dùn mọ́ ní ṣẹlẹ̀ sí ni sùúrù ló kù ìṣesí méjèèjì tí mùsùlùmí ìtúsẹ́ sí méjì tí ọmọ báyìí láyé nì ní tí mùsùlùmí ọ̀run fi kojú ẹ̀yìn gbogbo orí ọmọ ajẹ́ tiẹ̀ ajá sí pé ìgbà tó bá wà òkè oore ni fún ìgbà tó bá tún wà òkè oore ni fún àdánwò dẹ̀ ní tó bá yọ pé ní tọ́lọ́ ń bínú sí òun bá ní àdánwò máa ń bá ní ọ̀yẹ́kọ́ bá tó bá ni àwọn anábí ọlọ́ba ni ọba kọ́ lọ ṣe ajásí pé ìgbàlàtẹ́ bá lẹ́rí ń bẹ̀ gan àgbákò tún ni àgbákò tún kàgbákò ìnira bá kò lẹ́sàn yóò tún lẹ́sẹ̀ bó ṣe ń jẹ ìrora ní fitaye bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ tún bẹ tó tún lè jẹ ìrora láti lè jìyà rẹ̀ tó bá tún léwájú ọlọ́run bá arọ gbogbo wa ẹ jẹ́ kí yá farabalẹ̀ kádẹ́ gbìyànjú kágbára lé ọlọ́run bá kádẹ́ mọ̀ sí ọlọ́run bá nìkan ṣoṣo kádẹ́ mọ̀ yí

ẹ̀sọ́ pé kò lè ṣe sùúrù níbi àdánwò tọ́lọ́ba lásán àdára tó fi tàn án kádẹ̀ lọ mọ̀ ipé tádẹ̀ òbá bá wa ẹjí káwọn ọmọ ṣẹ́kì ara wa wípé àdìsí àtọ̀dọ̀ wa ni àdìsí lásán àdára pé wà máa asọ́ba fún mi mọ̀síbà a ń fi kọ́m wà yá ni gbogbo sí ọlọ́run láà tún sàmójúgbò ọ̀pọ̀lọpọ̀ ní tábà kó gbé wá fún ẹ̀ lára tẹ́sí gbà á tún sàmójúgbò fún wa ni nínú nǹkan tí ẹ̀sùn máa wá ń àdánwò inú tí ìmọ̀ rọ́dí ọmọ ó ní alimómìnú kọ̀wé ìjọba kọ́ ìrùn ahábò ìlọ́lọ́ wàfi kúlè kẹ́yìn ìhìn sàálà mà yàn fáwọn gbogbo tó bá máa jóore wọn náà mọ̀tò dúró kòrò tó ṣe láǹfààní wà sáyìn bí láì wà náà dáàdì máa wá oore lọ sọ́dọ̀ ọlọ́run máa wá ìsọ̀rọ̀dọ̀ ọlọ́run ọba máa wá ìrànlọ́wọ́ ọlọ́run ọba mọ́kàdára wà ní àfọ́ bàtà ṣe irú fẹ̀lẹ́tà fún ìdáwó àníbà á tún káánà kádà wà kádà mọ́sọ̀ pé káà tún bá ń ah tí mo ṣe òun bá tí máa ṣe é nǹkan báyìí orí báyìí ọba jẹ́ tèmi ah nǹkan tí mi ṣe yẹn ní ìbáṣẹ ti ṣe orí báyìí ọba jẹ́ tèmi àníbi ni mo wí bẹ́ẹ̀ walakin kúl tí nǹkan bá ṣẹjọ sọ pé kọ́dọ̀ bò bọ́ wọn máa ṣàfà rẹ̀ nítorí tó wu ọlọ́run ló mú wáyé ádà kọ́dọ̀ bò wọn máa ṣàfà rẹ̀ kọ́dọ̀ bò wọn máa ṣàfà rẹ̀ ní tí mùsùlùmí máa ń sọ ni ọ̀rọ̀ kádà ọlọ́run yẹn ó ti ṣẹlẹ̀ tán ọjà ah, iná bá ti máa ṣe báyìí kọ́lẹ̀ bá ti ṣe báyìí ẹ̀ bá ti máa ṣe kíní báyìí ẹ̀ bá ti ṣe báyìí fàyínà láó sáfàlù àmàlà ṣètàn torí pé kí ọmọ tó ti bá ti ṣe báyìí ìyìn báyìí báyìí bá ti ṣe ìyìn bá ti ṣe báyìí àníbi ni iṣẹ́ èṣù ní máa ti fún ni ọlọ́ba bá ọ̀sán àtàrà òun ni abẹ gbogbo àwọn mùsùlùmí sádánwó bá ọlọ́ba kọba yọ wọn kó mẹ́ mọ́dé pẹ̀lú mí lẹ́yìn ìrẹ́ ọlọ́ba tó fi yọ wọn kó náà dánwó wọn gbogbo ẹlú tó ti tẹlómi lẹ́yìn ọlọ́run bá ọlọ́run bá bá wa tẹ́lí wọn lọ síbi òdodo bá wa rò wọ́n lọ́rọ̀ táwọ̀bà tuntun bá lọ sọ́dọ̀ ọlọ́run bá gbogbo ọ̀nà tí ẹ máa fi ń rí oore tọ́lọ́ máa fi ń gbádẹ oko fún yàn wọ́n sábà wa lànà ìkàn wọn abẹ́lọ́ba lásán wọn rá síbẹ̀ gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà abẹ́lọ́ba lásán àtàlà lékún dáadáa kọ́nàbà kọ́ṣẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wa ọba tí máa ń dáàbò rẹ̀ bó ni tí èdè ká dánwò tẹ̀lẹ̀ sí ni tí èdè ká burú tẹ̀lẹ̀ sí ni kọ́nàbà kọ́mọ dáàbò rẹ̀ gbogbo wa abẹ́lọ́ba lásánta rú gbàtàdé ọba fẹ́ni kọ̀ọ̀kan mẹ́ta pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run ọba abẹ́lọ́ba lásánta rọ̀ wá lọ́rọ̀ ẹni tí ó lè máa dúpẹ́ fún ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba rẹ̀ rọ̀ wá lọ́rọ̀ ẹni tí ó lè máa ṣe sùúrù lórí àwọn àdánwò tí ọlọ́ba bá ń kan mú kan yẹn اللهم اجعلنا من عامك شاكرين وعند البلاء صابرين واجعلنا من المتقين اللهم اعنا على ذكرك وشكرك وعظمتك الاستاذ